bí mi pé ọjọ́ pé ọtún mi kò dá pé ẹ̀kọ́ tó wá sọ tí ìṣe ti tẹ̀sùn tí ò lè mú. wọ́n fọ́ tó ṣe tẹ̀sùn báwo ni ẹni fi ṣe níbi pèrèfáàpù ẹ̀rìn àbí báwo wọ́n mí ṣe mọ́ àlàyé àfa pọ̀ lórí ìṣòwò àti ẹgbẹ́ tó jẹ́ pẹ́lẹ́ rẹ̀ ni pé káwọ́ kọ́ńtẹ̀sì tó bá lọ sí káàbí kí àwọn èèyàn sọ alẹ́tọ́nà ẹ pé five percent ni pé ní àkókò ẹ̀ sixty mọ́ bẹ̀ ni. pẹ̀lú wà pé nǹkan yẹn ẹ̀ sixty mọ́ a bá mú five percent ingredient yòókù jẹ́ kí ni ninety ninety five pé five yẹn ó ti fẹ̀rí ìṣèlá ní nǹkan ṣùgbọ́n iṣu tó wá mẹ́rin pé ẹni tó wá mọ́ tó rẹ́ ti ṣe nǹkan kọ́ tó ní ọ̀nà àlelo ọtí káfíńsì nǹkan àbí tó bá di kálù tó bá pure fúnra rẹ̀ tí èdèpá míìsì nǹkan mọ̀ káyọ̀ yẹn gbọ́ tó lẹ́sìn àbáwọn sọ ọtí tó yẹn gbélẹ̀ ó wá pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ bí ọdún márùn-ún tó bá domi fáàlì fi ṣàlọ́ àlá àlè fi ṣàlọ́ àlá ẹ́ abáàlì náà àlè fi ṣàlọ́ àtọ́rí pé ìpínlẹ̀ rẹ̀ lẹ́sọ̀ọ̀sì àní ní òní kò sí pé pínlẹ̀ rẹ̀ ní tó ń dìísì láǹsọ̀. ó wá domi báyìí ló ń sàlọ́lá. àwọn obìnrin inú dọ́tà tó bá rìn fáìlì ẹ̀ tó wá mú ta ló ń sàlọ́lá. sábà rí pa ẹ̀yìn náà ó ní ọtí náà tó wá dúró tó wá fi padà di omi ṣùgbọ́n eléyìí kò lè pọ̀ ló dúró síbẹ̀ àwọn yẹn lẹ́gbẹ́ kínní ẹ process ẹ ìṣubú yẹn tó wá pé kúrò àkójọ five percent. ẹ pé ní àfáàmì tó fa àrà kan ṣe differentiate láàrin mímu àti ẹ̀fì kan ara nàmí òkè tó bá kéré ti àwọn pàṣẹ tìjìlá àfẹ̀yẹ́sì lè rẹ̀ ṣùgbọ́n èyí tó jẹ́ pínlẹ̀ náà ni kí mùsùlùmí kínní kó wá yìí tí ò ní ẹtí nínú wàhálà wọn. àwọn ọmọ kọ́rẹ́ǹtì ṣe ṣé kò lè dọ́wà <laughs> ah, àbínibà ètò mọ̀mọ́ láti ní nǹkan bíi close to one point three ní nìṣọ́ọ̀bù kàkà bóyá wàá lò kéfì àbúwá ogójì sílfà lọ bíi two hundred thousand tí mo rò bí oṣù mélòó sẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ìmọ̀ nìkan pé ṣùgbọ́n tó bá yẹ kó wálẹ̀ náà lè pè eré ìdìbò ètò ìṣòwò àti ìgbìmọ̀ kó lọ díẹ̀ sókè àbí kó lọ díẹ̀ wá wálẹ̀ títa bá wo náà dọ́là ló sì ní iye kan ní bí oṣù mélòó kan kò sáré lọ síwájú àbí kó bọ̀ sẹ́yìn sẹ́yìn wọ́n lọ́wọ́ àlọ́ náà. lọ́dọ̀ tó lọ sọ téèyàn bá ní solution tó àbí pharmacy ọ̀wọ́ ẹni tí nǹkan bá ti ní ṣe pẹ̀lú ìtìjàrọ tí wọ́n lè gba ọmọbìnrin ó báyọ̀ ta ọjà ilé pẹ̀lú ọmọ wa máa tẹ́lẹ̀ sí ọkùnrin àti obìnrin tí wọ́n lè gba wọn sí àkọ́kọ́ sóbìnrin lè tajà àbí provision kò provision ni kọ̀dùn sóbìnrin lè tajà ìpínlẹ̀ rẹ̀ kóbìnrin lè tajà ṣùgbọ́n bóun ni ó ṣe ta ìwé láti fẹ́ ta provision tiwa èrò bóun ní ṣe rí ìrìn ẹ̀ka kíyèsí tó àlégbé lórí ṣọ́ọ̀bù ẹ̀nìkan kọ ìpínlẹ̀ obìnrin ọlọ́run ìpínlẹ̀ àlejòṣẹ́ kẹ̀kẹ́ béèrè béèrè sóbìnrin lé dékì ni àti provision àti òpin sóbìnrin lé tó lè tajà áfíríkà ti fẹ́ tajà kò sí tó ní kóbìnrin mọ́ tajà ṣùgbọ́n bọ̀lá ti fẹ́ ta eré yẹn onímọ̀ wá bẹ́ẹ̀ ṣé ìṣẹ̀lá máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti kínní àtọbìnrin kò obìnrin òfin tí ó de obìnrin bí tí ó ti tajà yóò yàtọ̀ kọ̀ọ̀kan ní wọ́n òun àtọkùnrin fàyàgboyà àwọn ọ̀rọ̀ àtúnlẹ̀fẹ́ sílẹ̀ ayọ̀ ìyẹn ò bá mu. àìsàn ilé jù ká obìnrin kò gbọdọ̀ tajà òun ò lè ta ìbá hawa fún nítorí ẹ̀ka kẹsàn ní àkọ́ndíṣẹ̀ tí ó fi kínní tí ó di òun ọ̀la àmì náà. Thank you ìbéèrè mi ẹni tó mọ̀ pa iṣẹ́ kan ẹ̀yà wa fẹ́ ṣèrànlọ́wọ́ ẹni tó ṣèrànlọ́wọ́ á bẹ̀rẹ̀ pé bí èrò ti ń ṣe iṣẹ́ yìí kó máa lọ pé ah, fifty thousand ẹni tó wà ṣèrànlọ́wọ́ ni ìgbàdàgbà ni thirty thousand ẹni tó wá fẹ́ ṣiṣẹ́ yìí thirty thousand náà òun kú lè mú yóò jẹ́ yóò ṣe yóò lówó ṣe pọ̀ sí nígbà tí ìrẹsì gbígbá lẹ́yìn ìyàwó gbogbo àwọn ọ̀gá tó lò ọ̀ àti tí ó wà tuntun kẹ́gẹ́gẹ́ owó òdòdó kan ẹni tí ó sì là lọ́wọ́ ní ìgbàgbọ́ra ìbára tó kéde pé mùdọ́rọ́bà tó ní bóyá ó yà ní ó yà àbógun. Ẹyẹ kájọ làǹgbà tó ń gbé bò sóyá ni ìrànlọ́wọ́ pọ̀ sóyá ni àbógun ó gbó tọ̀. owó yóò bá owó yóò bá rẹ lórí owó lọ lọ́wọ́ mọ́ lórí owó yìí. owó yóò padà tó. kọ̀wárí bí bíyẹn ti ṣe mọ́ kó tó wá lórí ẹni rẹ lọ́wọ́ tí o bá bí ìrówó tọ̀ kò sáyẹ gbèsè tó yẹ pé ní ẹ̀bùn ni. ayọ̀ ọ̀la àná. Thank you ilé ẹsẹ ẹsẹ géèmì wọn lẹ́rìí ní ẹ̀fọ́ tó kú tọ́jú pé géèmì bá wà ní ẹ̀fọ́ tó kú ìpín tiẹ̀ nù géèmì tó bá rí kó tó kú ìpín ìpín tiẹ̀ nù tí wàá rí géèmì tó bí fẹ́ fẹ́ mọ̀ náà ta ló ní owó ẹni tó gbówó lẹ̀ so mùdọ́rábà wọn àtẹnitọ́ jọ ṣe é ṣe kí ni ó ti sẹ́nu bóyá mùdọ́rábà nínú àwọn àbó náà ní yéjì òkú ti nǹkan ẹ̀ ṣùgbọ́n ọmọ bàbá rẹ̀ lè wá dé pé ẹ̀ ṣọ́ọ̀bù bàbá wọn tọ́lá pẹ́ nìkan ló ṣe oyin fẹ́ ti àbá wọn dúró sí ibẹ̀ yìí fẹ́ lè kílèmù ní kíkáyé tó géèlì kan ti wà á ti gbé kí ni ti ìpín torí pé ìpín bàbá wọn ni ṣùgbọ́n sọ́ọ̀bù gẹ́gẹ́ kìí ṣe ti bàbá wọn sọ ẹni ẹ kó wẹ́ lómi síbẹ̀ ọ̀dọ́ra bá a ti ọmọ àti àbíkọ́ ìpa bàbá yín ló mọ̀ bó ṣe ṣe tó ṣe débi o tó mọ̀ fẹ́ mọ̀ pa ṣe ṣe búrẹ́dì bàbá yín ló ní sí o ẹ̀yin ọmọ rẹ̀ yá wá bàbá lọ bá ṣe ọ̀dọ́ra bá wọlé kó sì ṣe búrẹ́dì lè ta ni lórí àwọn ọmọ bàbá dẹjọ́ lé ti kú bí àwọn èèyàn ò ṣe lè sọ pé nǹkan àbáwọn nìkan gbà bẹ́ẹ̀ ló lò lè pósì ẹ̀ àbáyé ló ti jẹ ìṣòwò sínú nǹkan báyìí ló ti kú sí ìta ni kí wọ́n wá kó máa jòkó ti kò lè tó tẹ̀lé àwọn ọmọ lórí bísínẹ́sì ẹ̀ náà ni ogun bí ó ti wáyẹ̀ sí tí ó bá wáyẹ̀ sí tó ń gẹ́gẹ́ sí nínú kò dùn sí ẹ̀ ṣùgbọ́n táwọn ọmọ ẹni kílèmù ni pé káyọ̀ pé géèmù kan wà ńlẹ̀ tó yẹ kan jọ pé torí pẹ́tọ̀ bàbá bàbá wọn ni wọ́n lọ́ọ́ àlọ́ náà. kí ẹ ṣe kí ni tó yẹ kí wítìrì láago márùn dájú aago márùn kọ́lá mi wítìrì wítìrì wa lọ lópin ìgbà tálùfájà rí òtún ìyọ aago márùn dájú lásìkò tó yẹ kí aago márùn àbọ̀ wítìrì ìdílé ń lọ ẹ̀rí alifájìrì láti jọ ju ìgbà tó wítìrì jù so eléyìí ló yẹ kí á kíyèsí kìí káfí sọ wítìrì dìgbà ìgbẹ̀yìn òru gan náà ló dáa jù jẹ́ mọ́ṣẹ́ wa ní hadith àdàlọ́ sọ́lá kí ọlọ́wà sọ́nà wa tààlà máa ń sọ̀kalẹ̀ sísọ́mọ̀ dẹ̀ndẹ̀lẹ̀ ní wọn tọ́jú kó jáde kò gbẹ̀yìn yẹn gan ló tún fi ní ládájú fọlọ́ọ̀lá náà. ọ̀kẹ́ yẹn á lọ́dọ̀ àwọn network so ó yẹ pé irúbèrè náà ti wáyé rí ẹnu tí mo rí lẹ́nu àwọn àtàkàtà àjọjò kó discuss mọ́tàlá ẹnu òkò sọ̀tẹ́nu bá ti kọ̀ báyìí tó ń dájú fọ́mọ nìyẹn ó ní kí kó jìnà sí iná lè halálà báyé فإن الحرام بين وبينهما أمور مشتبهات الحلال فجوه حرام فجوه ولا أنا يجي أما رجو أذكني هو أمبي فمن اتقى الشبهات أدبر يصافون جباش فقد استبرأ الدين ولو ليس يصبر أفضل ليس ما فهمتون كما تقول كاكو كولادو فمن وقع في الشبهات ẹni tó bá kà lójú kó gbà omi nì yabẹ́sẹ̀ lọ wákò àfẹ́ haram kí èkó sínú haram náà kò ní mọ̀ fèmọ yàwó lọ́dọ̀ nẹ́tíwọ́ọ̀kì yìí ìrújú wa bẹ́ẹ̀ ó yẹ pé ibi tẹ́lẹ̀ fi ti lórí mọ́sára yẹn pé ń tó jọ haram ni tó jọ rìbá ni àwọn tó pẹ́ tèmi ńgbà tó yá ẹ̀ lówó àwọn náà ni wọ́n nẹ́tíwọ́ọ̀kì wọn tó yẹ yá mi lówó kílẹ̀tọ̀ ní jẹ́ kí kí MTN yá mi lówó kí wọ́n lọ fi kíni kí lọ fi ra àbíkọ́jọ́ pọ́dọ̀ wọn náà ní kíni wọ́n á ti ra ẹ̀ sì lẹ́yà mi ní èlò ọ̀ndẹ̀ náà lèmi padà sọ fún yín nẹ́ẹ̀tì náà lè yóò fi fún mi wọn ní owó sáfìsì rẹ òkè tó yẹ kó fẹ́ yá bẹ́ẹ̀ pé kó lù kọ́rídín yàrá náà fọ́ fọ́ wà rìbá gbogbo ìyá ní nǹkan tó bá ti máa ń fà ní wà rìbá ni kéré táwọn ò yá mi kí n lọ́ra lọ́dọ̀ glo àbíkójọ kékeré kójọ́ dọ̀ wọn náà tó wá tó yẹ ẹ lẹ́yìn pé nítorí súnmọ́ ni ìbára ẹgbẹ́ òfò ayé kẹlẹ́ àbùtó wa mẹ́lẹ̀ torí ọlẹ́ gbọ́ mi ọ̀sán ọ̀la ọ̀la ṣùgbọ́n èròjú wa mẹ́ èyí tó fẹ́ tẹ̀wọ̀n lọ́dọ̀ tèmi tó fẹ́ tẹ̀wọ̀n fún un sọ́wọ́ bí àfihàn àwọ̀ ó ní ó fi fi ẹgbẹ́ èròjú ọ̀la ọ̀la náà. náà mí ní bísínẹ́sì ni pé wọ́n ti ní kọ́ndíṣẹ́ lẹ́bọ̀tì bísínẹ́sì ìyáwó náà ń pè é torí ìjọyàwó. ok ẹ òkè ní lọ́ba kọ hundred naira tí ń kọ́ tọ́wá ní ọ̀rọ̀mọ́sẹ̀ rí ní ìlú kan tẹ́wá lọ àwọn ìlú kan náà ìlú kìlú kò yẹ kí ẹ tó gẹ́tì káàdì mọ́ ń pẹ́ tọ́wá kọ hundred naira tí wàhálà ní one ten àbí one twenty ìyẹn náà ń kọ́ ọ̀nà ìyẹn ò burú ìtìbá àyàwó alọ́sẹ̀ kí ni ìdòwò kẹtẹ́lẹ̀ àtúnlọ̀ ọjà ni pé àtẹ̀fẹ́ rẹ̀ àbí káfíyèsọ́jà kì ṣe ló ká fi yẹ pé iye báyìí ni agbọ́dọ̀ tajà kì í ṣe ṣẹlẹ̀ àìsílámù ìka gbé òǹkà lé iye tó bá wọn kálukú ní kíni wọ́n ta tẹ̀ ìgbà tó kọ́ńdẹ́nì àti oní one twenty ló mọ̀ ta tòkòtà ló yá mi san òfun ní yíyàtọ̀ fẹ́ni tó lò yá yẹn ní ìfẹ́ tí iye míì ni yóò fún yẹn wọ́lá àná náà. Hmm.

afa méjèèjì náà ni rígé ni àwọn méjèèjì náà sì ní méjèèjì ìṣe ìṣe ìṣẹ̀lẹ̀ sí kọ́ ni tó dè wọ́n tó dè wọ́n náà ni ṣòro ti sàǹsọ̀ yìí ó ti ń dè náà ni wọ́n fọwọ́ mi ṣe báyìí o àná méjèèjì náà ní option láti ṣe kíni láti fi condition lẹ̀ kò kí kálukú wo tí ó fi fọ rẹ̀ irú àtúmúlò ìfáàbì ló wò pé kéwu mọ́ lọ ṣẹlẹ̀ wọ́n gbowó mi gba báyìí wọ́n fi ṣerú òbáyìí torí pé tí méjèèjì bá ṣẹlẹ̀ àbí tí kò bá sówó mọ́ àmì èyí náà lè forí kó nǹkan ẹni tó lówó sì kò rówó mọ́ àbí ẹni tó náà dúró ti tó ṣe gbìyànjú náà ẹni tó alákọ̀ọ́kọ́ òrówó mọ́ ni bọ̀tẹ́ ẹni tí òun dúró ti fi iṣẹ́ ibi tó lè tó lò pé owó ti jáde nù tó fi gbogbo àsìkò rẹ̀ lẹ̀ káyí kóòtù mẹ́fà náà fi ṣe nǹkan yẹn ẹni tó lówó yóò rí iṣẹ́ ṣe ti rówó àbí ẹni tó jòkó tọjà ẹ̀kọ́ nǹkan kan tí wọ́n bá rí géènì mọ́ oṣù mẹ́fà yẹn wọ́n náà fi ṣé àkówó èsì ẹni bẹ́ẹ̀ ni ta kọ́kọ́ òun sì ń ṣiṣẹ́ lọ́nà mi tó fi ìfẹ́sì tìbí tìbí òun lè lówó mọ̀ mí bọ́tẹ́ ń tọ́jú òkú tó láti fi oṣù mẹ́fà ńkọ́ òun ò rí kẹ̀kẹ́ méjèèjì náà ló lè wáyé tòkárí kẹ́kọ̀ọ́ fi wá fi nǹkan dé láàrin ara wọn lè dira wọn gbogbo kọ̀díṣẹ́ náà máa dira wọn kò gbọdọ̀ jẹ́ tó ta kó kíní tó ta kó kẹ̀sìn wọn lè dira wọn tó fẹ́ àwọn yẹn máa ń bẹ̀rù pé kó wọ́n máa lọ náà fún ọdẹ ráyẹn náà ló fi bíbí ayápọ̀tẹ̀ ẹ̀rí yóò dé lọ́nà mi tí ò bẹ́ sè mu rárá àádéra wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú tí ò ní tako òfin ẹ̀sìn tó wà ní pàkẹ́tì kèyí ti májẹ̀mú tó dànù ọ̀la ọ̀rọ̀ náà. Thank you lọ́wọ́ ti pé kápítà mi fún olórí kápítà àwùjọ ti pé gé pé ṣé irinṣẹ́ Ayiwa ilé iṣẹ́ bẹ́rẹ̀ ìlà bí lágbèjì látẹ̀ka yìí wọ́n náà wọ́n rábà mọ́ ok kápítà ẹgbẹ́ kápítà fẹ́ tó ní owó àbí owó yín rèé géèmì lájọ lájọ iṣẹ́ yìí irinṣẹ́ búrẹ́dì wa ń kọ́.

àgbéṣe wáyé láti oṣù lọ́jà àti wọ́n ta ọ̀rọ̀ ìgbésẹ̀ sí ẹ̀rọ ìgbésẹ̀ oṣù lọ́jà àti oṣù lọ́jà. kó dọ́kan rẹ̀ kó fífẹ̀mí láì ló ń fẹ́ ṣe kó mo fẹ́ fẹ́ wó mo ṣe láì yẹ rìbá ní mo jẹ́ o pé nine fifty ló wà ń lẹ̀ ìgbà náà ẹkú bá mú àbí ẹgbẹ́ one thousand yìí nígbà tó ẹ̀rí kéńjì mọ́ àní ẹni ẹni tó jọ pé ọmọ ẹni oníkẹ́kẹ́ la ìgbà tí ò rí kéńjì mọ́ ni ọ̀rẹ́ pàníyàn rẹ̀ dá bẹ́ẹ̀ kò sí nǹkankan ló dẹ̀ ọ̀la náà bí àwọn tí wọ́n fún àwọn ọmọlá ní lówó àbí ẹ̀ǹkẹ́ tó fún kẹ́hìn tó ń jẹ́ transporter àwọn ọmọ ṣe wọ́n mọ̀ bọ̀ ṣe mọ̀ wọ́n fún ọmọlá lówó tí wọ́n yá nàbà ni àbí lórílé àbí nígẹ̀dù wọ́n ké wọ́n máa fún mọ́là pé one five hundred yẹ kó yọ fifty naira ṣùgbọ́n gbogbo tó bá fún un kó jẹ́ kéjì fifty fifty naira o ọbẹ̀ jẹ́ kéjì ni o <laughs> kájọ́ bí ẹ̀mí náà yìí tó bá fún ẹ̀rẹ́ ní oṣù kìíní ẹ̀rẹ́ ní gbà àwa kéjì lọ sí ìbomi tó tá a bá sọ̀rọ̀ alówó kò gbọdọ̀ ṣe kìíní kò gbọdọ̀ lé <coughs> ẹ̀rí àdúgbòdò gba lójú ẹ̀sẹ̀ ní wọn bá wà náà mo ń wo àlàyé ìlọ́wà ìtura pẹ̀lú àwọn ọmọ oní islamic insurance ọ̀gbìn kàkàfù mo pè kí ló ń ṣe inú kàkàfù. àwọn àgbàdo àti wọn kí ló ń ṣe. àwọn wo ó yẹ ká mọ̀ mọ̀ yìí náà àyífọ́ dàkọ́ wà bá yà náà ẹ gbọ́dọ̀ ṣàlàyé nítorí fẹ́ sẹ́gbẹ́ ìfẹ́ nìkan lọ́rùn tó lọ sí bísínẹ́sì mi bísínẹ́sì wo agbọ́dọ̀ mọ̀ ẹ́ bí géèmì bá dé ńkọ́ bó ní ẹ fi pin ah, kò dára wò sí ẹ gbọ́dọ̀ fẹ́ lóko ìyẹn bá yẹ mọ̀ jẹ́ géèmì tó bá wọ mí ńkọ́ tó sọ fún yín bẹ́ẹ̀ àbí ẹ̀yin kẹ́wò bẹ́ẹ̀ ló rọrùn mọ́ o gbogbo ènìyàn gbọ́dọ̀ mọ̀ sílẹ̀ fowó ṣe èèlò ni ìpè mi pàṣẹ́ntéèjì ayọ̀ à ẹjọ́ mọ́ra sẹ́ẹ̀sì bẹ̀rẹ̀ ó yẹ kó mọ ọmọ iye kíni wà bí irú yẹn ìṣọ́ránsì tó yàtọ̀ àbí. ani tàmínú kini tàmínú tìjára àti tàmínú lẹ ni èwo ló dá mẹ ti ẹ tàáwò nu ẹ tàmínú tó yàtọ̀ so ntẹ̀yìn sọ ìṣọ́nàṣì tó yàtọ̀ ètò lọ́yà tó nà tó gbà wá gbogbo ẹ mùsùlùmí torí pé àwọn kan ní mo gbogbo ẹ̀ máa ń gbé wá ọ̀pọ̀lọpọ̀ báyẹn ṣe ń di sáyẹn lé ní yàtọ̀ ti tẹ̀ ń gbé àwọn àmọ́ àjọ èyí tó bá bá mú àmọ́ èyí tó bá dá mú àdánù ó yẹ kí mùsùlùmí ṣe ni torí gbogbo tó bá tó ń gbé wá àánú mọ̀ gbà. wọ́n pírọ́blẹ́mù alẹ́ ni pé kẹ́lẹ́ wọn kó àná lajú islamic kíní kan àmọ́ fi islamic kún lẹ́gbẹ̀ẹ́ kálíbà àdúgbò àti sọ́ di ẹ̀tọ́ ó sì lè mọ yàtọ̀ sí bí ẹni ti gbé kalẹ̀ islamic islamic nìkan láti ọmọ gbọ́ islamic cooperative islamic kíní kan <laughs> islamic insurance islamic banking islamic school àyà islamic islamic lákàmọ́ bí tì í ife bá fi islamic tì í sẹ́ni islamic mọ̀ tó tó mọ̀ islamic kálábí kọ́ bí tì tí o bá ti bá a mọ̀ ayé òye gini o bá a mọ̀ náà ni gbogbo ẹ̀ lọ́dọ̀ káwọn bẹ́ẹ̀ lè ṣe ìyẹn gan ló ṣe pàtàkì jù wọ́n lọ́wọ́ àlọ́. Thank you. ok àwa náà ń fi kọ́mọ́rù kà sáà wà á ń sẹlibireti tiwa ṣáàpù ok òun ló sọ́dẹ̀ tó àbọ̀ lọ́run tó ní abikajọ́ tani sábàfẹ́ ẹ̀ bó ṣe tú àbí sábàfẹ́ ayálẹ̀ tí ò sí ẹ̀ ẹ̀ ń kálukú yóò mọ̀ fẹ́ ló wa rọ́ọ̀bù ni ta ló tún tóun tún. ṣáìdì ti mẹ́yìn amadíyá nìyí o tọrọ lọ àkà oṣù kọ́lé kọ́kọ́ wà wà tí yóò ní tiẹ̀ ife bá wọn ojú lọ òbísìlẹ̀ ìwọ bùtíkì apá ẹ̀yà bísìlẹ̀. Andrew Papi, àwọn olè ṣe ọkọ bẹ́ẹ̀ ẹ́ tú oṣù tó gbọ́dọ̀ owó léwe owó léwe báwo kò dọ́rọ̀ bá ló jẹ lọ bísíǹsì lélẹ̀ yìí owó léwe kọ́ o ó ti jàǹbá tó dáa bá àtọmọ lè ṣe lórí àbá àkọmọ rẹ pẹtọ alábí ọ̀rọ̀ àmọ́ tó ṣẹlẹ̀ ó tí yóò bá ṣe ti bàbá níyànà ọ̀tọ̀ bàbá bísíǹsì ní kíni. owó lè wé báwo ọkọ àtìyàwó lè ṣe mùdọ́rábà ṣùgbọ́n kí wọ́n lo ìjẹ́ kínní ìjọkọ wà ní owó lè wé báwo o bá fẹ́ lọ kí ó mọ̀ gbọ́n lẹ́yìn ẹni. lọ́jọ́ ìdù ọdún àwọn ẹni tó mọ̀ bọ́n lé àyà wọ́n yẹ kó ìdù lé àyè mọ̀ bọ́n lé ìgbẹ́ tó ìdù lé abẹ́kọ́ tó ṣe àtàrù padà kó mọ̀ ṣe ẹ́ kó wá pẹ́rán ọlọ́ọ̀lẹ́.